mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú àti òṣèré ni ọ̀dọ́mọdébìnrin sàlámọ́tù àṣàfà tí gbogbo ènìyàn mọ̀ sí small mummy ó ní wọ́n ti ń kíkú oríire ti àmì ẹ̀yẹ eléyìí tí ó jẹ́ ti osa award tí ó ṣẹ̀ṣẹ̀ gbà small mummy ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde eléyìí lórí ìtàkùn ayélujára instagram àti facebook tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú oríire small mummy ó ní ó gba àmì ẹ̀yẹ eléyìí tí ó jẹ́ ọ̀ ọ̀dọ́mọdé amúlùdùn tí ó dángájíá jùlọ nínú ọdún 2022 àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí Orísun sọ wípé ẹ oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olóṣèlú tí ó tún jẹ́ amúlùdùn Dino Melaye ó ní ó ti ń fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára nípa adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó ti ń pín àwọn ìbéèrè eléyìí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè United Kingdom lásìkò tí ó ṣe àbẹ̀wò síbẹ̀ Dino Melaye ló ṣe fọ́nrán fídíò láti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC fífi ni kò dáhùn ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níṣe ló ń pín àwọn ìbéèrè ọ̀hún bí ìgbà tí ènìyàn bá há ẹ̀bùn ọdún ẹ díẹ̀ nínú ẹ̀. I will choose the first question assign to Dele Alake. Okay. And the second question assign to Nasiru el ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Kúnlé Afọ́d ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé wípé láìsí orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ní Qatar síbẹ̀ wọ́n sì mọrírì iṣẹ́ takuntakun tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe nínú iṣẹ́ amúlùdùn àti eré ìdárayá Kúnlé Afọ́d ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé eléyìí nípa fọ́nrán fídíò kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú pápá ìṣeré ní Qatar níbi tí ìdíje ọ̀hún ti ń lọ lọ́wọ́ lásìkò tí wọ́n ti orin ọmọ orílẹ̀-èdè nàìjíríà rema tí ó pe àkórí orin rẹ̀ ní calm down sórí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń bẹ níbẹ̀ ni wọ́n ń kọ orin ọ̀hún tẹ̀lé nítorí wípé ìfẹ́ tí wọ́n ní sí orin orílẹ̀-èdè nàìjíríà kò lẹ́gbẹ́ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń bẹ lórí ayélujára máa sọ wípé àìsí orílẹ̀-èdè nàìjíríà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ ní Qatar jẹ́ ohun tí ó burú jáì àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n sì mọ rírì iṣẹ́ takuntakun tí orílẹ̀-èdè nàìjíríà ń ṣe nínú eré ìdárayá àti àmúlùdùn ẹ gbọ́ díẹ̀ nínú orin náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá àwọn olólùfẹ́ gbajúgbajà amúlùdùn ní Skippy ó ní wọ́n ti ń kí ikú oríire bí ó ti ra ọkọ̀ tuntun tí ń ṣe ọkọ̀ ọlọ́yẹ́ Skippy ló fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti ra ọkọ̀ ọ̀hún látàrí àwọn àwòrán ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó lé ní mẹ́fà tí ó fi sórí ìtàkùn ayélujára náà láti kí ara rẹ̀ kú oríire lè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ẹ̀bùn ọdún gan ló yẹ ká pe eléyìí nítorí wípé àsìkò ọdún ló rà á tí wọ́n sì ń gbà á ládùúrà wípé pé kò ní padà jẹ́ kó sì skibidi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin Naira Marley ó ní ó ti ṣe àtúnṣe àti àtúntẹ̀ eh, fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọmọkùnrin kan ti gbé ajá sí orí tó sì sọ wípé òun gbé lọ sí ilé Naira Marley gẹ́gẹ́ bí ajá tí kò ní ìyá tí kò ní bàbá léyìí tó sì mú kí Naira Marley ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára bí a kò bá gbàgbé wípé ní lọ́lọ́ yìí ni Naira Marley fi fọ́nrán fídíò kan ṣàlàyé bí ó ti ń tọ́jú àwọn ajá rẹ̀ nípa fífún wọn ní odidi adìyẹ kọ̀ọ̀kan léyìí tó sì mú mú pé ọkùnrin ọ̀hún sọ wípé a nínú ọ̀wọ́n gógó oúnjẹ àti àìsí owó lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn kan sì ń fi odidi adìyẹ bọ́ ajá tiẹ̀ nítorí náà òun ó gbé ajá tòun pẹ̀lú lọ sí ilé naira marley gẹ́gẹ́ bí ajá tí kò níyà tí kò ní bàbá léyìí tó mú kí naira marley pẹ̀lú wá ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára ẹ wo bí fídíò ọ̀hún ti lọ. níbo yẹ́wọ̀. This is crazy. Gonna a Q to an ounce. ounce. kanna. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún eré adùnmádẹ́ẹ̀kẹ́ ò ṣeé fi sára kú gbajúgbajà amúlùdùn Juliana Ọláyọdé òun ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ wò ó ara òun ò gbámọ́ o nítorí wípé bí ara ti ń ṣe òun lásìkò yìí gan olófà tóun fẹ́ fi kó sínú ìgbéyàwó yìí látàrí bí ara òun ti ń béèrè fún eré adùnmádẹ́ẹ̀kẹ́ yùnkẹ́yùnkẹ́ lójoojúmọ́ nítorí náà ó ṣe fọ́nrán fídíò lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ wò ó ara mi ò lè gbámọ́ kódà ó ń jẹun nínú ọpọlọ mi ni ní gbogbo ìgbà ìṣe ló máa ma dàbí ẹni wípé kò ní ìbálòpọ̀ Juliana Ọláyọ̀dé ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ara àwọn ò gbà mọ́ o òun fẹ́ ṣeré yùnkẹ́yùnkẹ́ nínú ìgbéyàwó ẹ wo díẹ̀ nínú ẹ̀. Getting more difficult to abstain from sex. Oh my God, I don't know. Everything in my head is screaming sex, sex, sex, sex, sex. And I'm like, what? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin tẹ́ni olóòtú ń fi ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n rán fídíò tuntun òun Maitama ó máa jáde o kódà ó ti wà lórí ìtàkùn ayélujára ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa fífi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ọ̀hún tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé yóò dára ká máa tẹ̀ síwájú ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré ni Ibrahim Chatta ló ti fi ìfẹ́ tó ní sí ẹranko pàápàá sí ẹṣin hàn látàrí fọ́nrán fídíò kan eléyìí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń ya irun ẹṣin tó sì ń ṣe ìtọ́jú tó péye fún ẹṣin náà bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní odidi ẹṣin kan kú mọ́ Ibrahim Chatta lọ́wọ́ lè tó sì di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń bẹ̀ ẹ́ tí wọ́n sì ń kí i wípé ó kú ìdárò gidigidi nítorí wípé ó sọ lórí ìtàkùn ayélujára náà pé ìfẹ́ tóun ní oríṣiríṣi ẹranko pọ̀ púpọ̀ pàápàá ẹṣin nítorí pé ó jẹ́ ẹranko tí ò nífẹ̀ẹ́ sí ó sì jẹ́ ẹranko tó wúlò fún iṣẹ́ òun púpọ̀ ó wàá sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò yìí níbi tí ó ti ń ya irun fún ẹṣin funfun tó wá kọ síbẹ̀ wípé ká má tanra wa jẹ ìfẹ́ tó ní sí ẹṣin ó pọ̀ ó kọjá bẹ́ẹ̀ ẹ wo fọ́nrán fídíò yìí. DJ. Ah. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré tó ń ti amúlùdùn ọ̀gbẹ́ni bọ́lájí àmúsàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí mr latin olóòtú fi ìtàkùn ayélujára rẹ̀ kéde wípé òun tún ti padà sórí ipò ààrẹ ẹgbẹ́ tampan lẹ́ẹ̀kan sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn òṣèré àti àwọn olólùfẹ́ mr latin gbogbo ni wọ́n ń kí kú oríire wípé ó kú oríire ti ìyànsípò rẹ̀ lẹ́ẹ̀kan sí i mr latin ló fi ìwé ẹ̀rí tí wọ́n fi padà yàn gẹ́gẹ́ bí ààrẹ sórí ìtàkùn ayélujára wípé máa báṣẹ́ iṣẹ́ rẹ lọ gẹ́gẹ́ bí wọ́n ti ń kọ́ síbẹ̀ wípé iṣẹ́ rẹ máa ń dá wà lọ́rùn o Mr Latin máa báṣẹ́ rẹ̀ lọ ó ti ń báṣẹ́ náà lọ ó sì ti kọ́ sórí ìtàkùn ayélujára wípé òun ti ń tẹ̀síwájú o gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ tampan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré àti aya kúnlé afford ìyẹn désọlá ṣọláńkẹ́ afford ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára wípé ọ̀pọ̀lọpọ̀ ìpolówó tó máa ń ṣe òun máa ń ṣe taratara ni òun sì máa ń fi gbogbo ọkàn sí i ṣùgbọ́n ó jẹ́ ohun tó kọni lóminú wípé ọ̀pọ̀ nínú àwọn tó ń ṣe ìpolówó yìí fún ni wọn kì í san owó tó yẹ kí wọ́n san nígbà tí ọ̀pọ̀lọpọ̀ kò ní lè ṣẹlẹ̀ mọ́ o nítorí pé àsìkò àti máa ṣiṣẹ́ ọ̀fẹ́ ó ti kọjá lọ ó tó gẹ́ òun ló sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ Désọlá ló fi ìkọminú rẹ̀ hàn tí àwọn olólùfẹ́ pápá àwọn tí wọ́n jẹ́ oníbàárà rẹ̀ tí wọ́n fún níṣẹ́ ṣùgbọ́n tí wọn kì í sanwó bó ti tó àti bó ti yẹ wípé òun ò lè tẹ̀síwájú nínú ohun tí wọ́n rò wípé òun ti ń ṣe tẹ́lẹ̀ rí o nítorí náà ó tó gẹ́ẹ́. kò ní jù báyìí fún ajábalẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa kún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé nínú àwọn sinimá alárinrin èyí tó lóyin ládùn tó tún jẹ́ àjàbalẹ̀ sinimá kò tán síbẹ̀ ẹ ó máa gbádùn àwọn ètò wa alárinrin ọlọ́kan-ò-jọ̀kan bí àkìyìn ilé aláyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ ẹ ó tún láǹfààní láti máa jẹ ẹ̀bùn káàdì ìpè bí ẹ ti ń gbádùn àwọn ohun ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tí a ń fi sórí ìtàkùn ayélujára àti móhùnmáwòrán Orísun tẹlifíṣàn nítorí pé báwo bá kì fún ni a máa ń kì fáwọn padà ní ẹ ṣé púpọ̀ bí ẹ ti ń wo tẹlifíṣàn Orísun.